tí olúwa nílẹ̀ àti ẹkùnrin ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí tí a fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun a sì gbé kalẹ̀ lórí iṣan omi ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àfọ̀fún ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì bo rẹ̀ tán òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran ìran àwa ìran yorùbá ìran àwa tí ń ṣe àfẹ́rí ojú rere ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orin sókè yẹn lọ́nà kájùmọ̀ gbé sókè yẹn lẹ̀kùn ayérayé kí ọba ògo wọlé wá ta lọ́ba ògo olúwa tó le tó ní agbára olúwa tó ní agbára ní ogun ẹ gbé orí sókè ẹ̀yin ẹnu ọ̀nà ìdìbàjẹ́ ẹ̀yin ẹnu ọ̀nà ọ̀fà òkùnkùn ẹ̀yin ẹnu ọ̀nà ọ̀fà àránsí ẹ̀yin ẹnu ọ̀nà ọ̀fà àṣàsí kí ajùmọ̀gbé sókè ẹ̀yin lẹ̀kùn ayérayé kíbi padà fún níbi àṣàsí kó padà sọ́dọ̀ aláṣàsí èpè kó padà tọ́ elépè lọ iṣẹ́ olubi kó padà tọ́ olubi lọ kí ọba ògo kó wọlé wá olùbùkún kó wọlé wá aláàánú òde ọ̀run òun kó wọlé wá ta lọ́bọ̀ ògo yìí olúwa tó le tó ní agbára olúwa tó ní agbára ní ogun òun náà ní ọba ògo àní ẹgbẹ́ orísìkè yẹn nànà kí ọba òkókó ńlé wà ta lọ́bọ̀ ògo náà jáàjì ova èmi ni ọmọ má ṣe bẹ̀rù gbòǹgbò dílé jésè ẹ kankan fáwọn létí òkun pupa olùràpadà gbogbo àwọn tó gbọ́kànlé òun náà ní ọba ògo mo gbà ládùúrà fún gbogbo ẹ̀yin abiyamọ tó rí mi láàárọ̀ yìí o ẹ̀ní bá wọn gbọ́mọ sí ẹ̀ní mọ̀ṣẹ̀ ẹ̀ní mọ̀bànújẹ́ ẹ̀ní padà sẹ́yìn o àti mi àtẹ̀yìn tí ẹ̀ ń wò wá tẹ̀ ń fẹ́ràn wa tẹ̀ ń bá wa share tẹ̀ ń bá wa love tẹ̀ ń bá wa like lágbára ọlọ́run a ò ní wówó tì ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wa lórí ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ kú ọjọ́ kan náà a dẹ̀ kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ a kú <laughs> a kú afẹ́rẹ́ ìníkàsọ a dẹ̀ kú ọ̀rọ̀ àwọn èèyàn wa lọ́tún lọ́sì lágbára ọlọ́run ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wa lórí àwa la máa borí o àwọn ọ̀rọ̀ díẹ̀ ni mo kàn fẹ́ sáré pè wá sí àkíyèsí ẹ̀ láàárọ̀ yìí mò ń bọ̀ náà. You're welcome, sir. ránṣẹ́ sí mi ẹ̀rí kí ló ń ṣẹlẹ̀ o mo ní ibà mi yé ọ̀run mi là bàbá ifá asọ̀rọ̀ dayọ̀ yé bó bá o pa lọ máa ráyè o bó bá o bù ú lẹ́sẹ̀ lọ máa ráyè o bó tètè làlá ikọ̀ òun ẹ̀kú lọ máa ráyè o ojú làtọ̀ nílé ayé kọ́ bá ẹ̀ṣẹ̀ láì dé lọ máa ráyè o ènìyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́ o ènìyàn bí àparò lọ́mọ aráyé ń wá ènìyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́ o bí àparò lọ́mọ aráyé ń wá. Padà sí ilé ìlú. Ọ̀run ló ṣiṣẹ́ lórí iṣẹ́ náà. dákẹ́ tó padà sílé ọ̀rọ̀ ẹni pagúkan kì í kádùn ẹni pàkàlàmàgbò kì í kàṣù akúnlẹ̀ ayọ̀pín lọ́rùn àdélé ayé tó ṣe lójú kan gbogbo wa ọmọdé. ọmọdé burúkú ó bojú wẹ̀yìn ọjọ́ tí a bá bú olúwere ọjọ́ yẹn náà kọ́ lolúwere ń pa ni o ẹja máa rántí ní gbogbo ìgbà wípé ìyẹn ogún ọdún a máa gbóná o mo kàn fẹ́ pè wá ṣàkíyèsí kan láàárọ̀ yìí ni ẹ̀rí topic tí mo lò program yóò ní pẹ́ mi nígbà yín lásìkò torí iṣẹ́ pọ̀ táwa náà ń ṣe ń bí. Ah, ẹ̀yin àfáà wa nílọrin number one mo fẹ́ kọ́kọ́ dọ́dọ̀ yín náà mo fọlọ́run bẹ̀yìn ẹ má gba orúkọ tọ́lọ́run ò sọ yín o mo máa ń sọ ní gbogbo ìgbà ẹ̀yin tèmi tèmi ti yín ó yẹ kí n tún ti dọ́dọ̀ yín ṣùgbọ́n iṣẹ́ tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbélé wa lọ́wọ́ ó kọjá iṣẹ́ ẹnìkan kọ́lọ́run kó ṣàánú wa ibi orí bá dání sí là ń gbé ẹ má bínú pé mi ò fi sí ìwẹ̀ ìwò lórí brọ́dà mi tàbí ọlọ́run tó wà ní prison yìí ẹjọ́ tó lọ lọ́hùn ẹ má gborúkọ tí <laughs> ẹ mọ̀ pé oníwárapá ló kọ́gun sọ́nà ọ̀run tó bá dàbí ìwé kó máa jẹ́ tẹ̀yìn àgbàlagbà ọ̀rọ̀ tá kó arapa bá dẹ̀ sọ <laughs> ó ṣòro tanu o mo fọlọ́run bẹ̀ wá mo fi ọlọ́run bẹ̀ wá gidi gan ẹ jọ̀ọ́ ẹ má gba orúkọ tí ọba ọlọ́run ò sọ wá o lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run kí ló dẹ̀ fà tí mo fi sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn máa rí ìlọrin ìlú ìlọrin bó ṣe jẹ́ ìlú tó lógo tó yẹn wọ́n fẹ́ káwọn èèyàn máa rí ìlọrin bí ẹni pé kò sáláàánú nílùú yẹn ara mọ́ níbi tí ọ̀rọ̀ yìí fẹ́ lọ yọrí sí wọ́n fẹ́ jẹ́ kí ayé máa rí ìlú ìlọrin bí ẹni pé kò sí aláàánú kankan ní gbogbo ìlú ìlọrin àtọmọdé àtàgbà kó má sẹ́nìkan tó láàánú lójú ibi tí wọ́n fẹ́ pèntì yín sí nìyẹn ẹ̀yin lẹ wà nígbà orúkọ tọ́lọ́hun ò sọ yín torí kò sẹ́ni tí ò burú kò dẹ̀ sẹ́ni tí ò níbi tó kù sí kò sẹ́ni tó pé láyé yìí gbogbo wa jọ ń gbàdúrà ni kọ́lọ́run kó ṣàánú wa gbogbo àìpé wa kọ́lọ́run bá wa fojú fò ó tó bá ti wá dàbẹ́ ni wípé iṣẹ́ burúkú ọwọ́ ń fẹ́ sí wa lọ́rùn ju iṣẹ́ dáadáa ta ti ṣe lọ ju iṣẹ́ dáadáa táwọn bàbá ńlá wa ti ṣe lọ ó léwu fún ọjọ́ ọ̀la àwa fúnra wa àti fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni mo ṣe ń bẹ̀ wá wípé ẹ jọ̀wọ́ gbogbo ọ̀nà tí ó bá gbà yín anybody lè jókòó round this time around ẹ jẹ́ ó jó sa àwọn lọ́ní ẹ jẹ́ ó jó nǹkan tó bá wọn bẹ́ẹ̀ yàn jó mọ́tò ẹ̀gàn bóyá dáná sunlé ẹ̀gàn ẹ gbójú sẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin kọ́ ló ń bá wí o ẹni tó bá wá sọ pé òkè inú ń bí òun àti pé òun wá ṣàfẹ́ máa fìjà lọ yín ní gbogbo gbà gbogbo ayé àti mọ̀ pé aláṣejù ni bone of contention nǹkan tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni tó bá oníkálukú díẹ̀ òun lọ̀rọ̀ ta lọ́lọ́run bí ẹ ṣe máa yọ̀ǹda ẹ̀ tí orúkọ rere ọlọ́sàn ju wúrà àti fàdákà lọ ọ̀dọ̀ yẹn àfáà ni mo kọ́ yà sí mo ti bẹ̀ kú o mo fẹ́ rán yín létí ẹ̀yin ọmọ yorùbá pàápàá jùlọ ẹ̀yin followers mi tẹ́tí ń bá mi rìnrìn àjò láti nǹkan bíi ọdún kan méjì mẹ́ta sẹ́yìn ṣe rántí prọfẹ́sì tá a sọ nípa pé tó bá di táìmù kan gbogbo àwọn tó ń bú olóṣèlú gbogbo àwọn tó ń bú ọba tó ń bú joyè ẹlòmíà sọ pé òun ò bú wọn ẹlòmíà ló máa dìlítì fídíò tó ṣe nígbà tá a bẹ̀bẹ̀ bẹ̀ nígbà yẹn pé ẹyẹ bú ọba ẹyẹ bú joyè ẹyẹ bú olóṣèlú ẹfún wọn lẹ wọn ṣàláfi káwọn bú wọn dísìn bá ṣe ń sọ̀rọ̀ wọn ṣe ń bú wọn but Yorùbá yàtọ̀ sí Yorùbá kò dẹ̀ sẹ́ni tí ò ní wèrè wèrè dẹ̀ jura wọn lọ ló fi jẹ́ pé tí nǹkan bá ju nǹkan lọ ẹni tó ní nǹkan yẹn á so dáadáa kó má bàa já torí ìlẹ̀kẹ̀ jásílé jásíta tílẹ̀kẹ̀ bá ti ríbi jásí ó máa ń ṣòro ṣàpè ẹyin dẹ̀ lóhùn tó bá ti jábọ́ kì í ṣe kó kí làbọ̀rọ̀ sọ̀rọ̀ kalẹ̀ ń wọ́n á sọ pé wọ́n bá wa parí ìjà àfi pé ọ̀rọ̀ yanjú wàá máa ní ẹ mo sọ́ọ̀rì pé mo sọ báyìí ẹ mi ò sọ bẹ́ẹ̀ mi ò mọ̀mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ló yẹ kí n sọ bẹ́ẹ̀ kí ló mú wa máa sọ ibi tí ọ̀rọ̀ bá dẹ̀ ṣẹlẹ̀ sí a gbọ́dọ̀ máa ronú torí wípé ibi téèyàn máa ń fẹ́ gbà lọ́pọ̀ ìgbà kan lọ́lọ́run máa ń gbà kí ni nǹkan tí mo fẹ́ mú jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wò bí ìkà lénìí ẹ sì máa rí wọn bí èèyàn rí lọ́la èmi ò ní pé kéèyàn praise mi o kọ́lọ́n ṣáà máa praise mi ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tẹ̀rọ pé wọn kì í ṣe ọmọ Yorùbá lénìí tó bá dọ̀la ẹ máa mọ̀ pọ̀ ọmọ Yorùbá ni wọn mi ò gbowó lọ́wọ́ anybody tẹ́nibọ̀dì bá ti gbowó fún mi ni mí ní máa complain láti jọ pé mọ́tò mi o mọ́tò mi o wọ́n ti nọ́ọ̀kì ẹ́ńjìn mọ́tò mi o ká má dẹ̀ rí kí má ti rà mí má lọ já tuntun ni ṣùgbọ́n ṣùgbọ́n àbí tí mo páàkì ẹ̀ sí mo mọ̀ wípé ọlọ́run máa ṣe titi ẹ̀ mi dẹ̀ tí fẹ́ disturb ẹ̀yin follower mi tí fẹ́ disturb ẹ̀yin fans ó yá afẹ́ dáwọlé ni ó yá àkáǹtì rẹ̀ ó yá ẹni tọ́lọ́run bá ti touch ẹni tọ́lọ́run bá ti touch òun ló máa ṣe ó wà níbi tí mo páàkì ẹ̀ sí o torí mọ́tò yẹn ni kì í ṣe tèmi mo bá yẹn tọ́jú ẹ̀ so tí n bá gbowó lọ́wọ́ olóṣèlú àmọ́ gbowó lọ́wọ́ ẹnìkan ní ṣé màá máa complain àbí mo wà ní kọ̀tún lánàá ní títí à ń fẹsẹ̀ rìn káàkiri à ń fẹsẹ̀ gbàgbóró gbọ́ kàdàkiri èmi náà mọ ọkọ lọ́yẹ́ lò ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ohun tó bá ń dunni jù ló ń pọ̀ lọ́rọ̀ ẹni olóṣèlú kọ́ ló rán mi o ẹnikẹ́ni ò rán mi mo dá mi ò dẹ̀ lọ́gàá nínú struggle Yorùbá nation yìí àbí lórí ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àbí àpapọ̀ adúláwọ̀ but mo gbà fáwọn kan torí ẹni tọ́lọ́n bá gbà fún tó gbéga tó fún lágbára tó fi sípò tí wọ́n bá sọ pé wọ́n ò gbà fún tàbí òun fojú ìfàsẹ́yìn wò tí wàhálà ẹ̀ bá dé ìwọ náà ló máa fa kí ni nǹkan tí mo fẹ́ mú jáde ìwọ̀n bá ní kẹ́ ẹ bú bàbá Tinubu mọ́ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn kan sì ń bú wọn àwọn kan sì ń sọ̀rọ̀ sí wọn ṣùgbọ́n ọ̀nà tó bá jìn ní olójú jíjìn ló ti máa ń mú ẹkún ẹ̀sùn ìlú gángan ní ilé ayé ó kọjú sáwọn kan ó kẹ̀yìn sáwọn ẹlòmíì n tó orí kọ́ ni mo rí n tí mo rí kọ́ lórí mi ò lè bú ẹ torí nǹkan tó rí má bú mi torí nǹkan tí wọ́n rí lọ́lọ́kọ́ ni kí gbogbo wa sùn ká kọrí síbi kan náà wọ́n ti bà nàìjíríà jẹ́ ọ̀nà ti jìn wọ́n ti jẹ nàìjíríà kan egun ọ̀nà ti jìn mo dẹ́n sọ kí nìkan fẹ́yìn ọmọ yorùbá tẹ̀ ṣe ń bú bàbá yẹn tó bá jẹ́ pé lọ bọ́ sọ́wọ́ òbí ni àbó bọ́ sọ́wọ́ kí ló porúkọ ẹ̀ ni máa fúlàní yẹn ká ló bọ́ sọ́wọ́ ẹ̀ ní ẹ ṣe àtìkù gbogbo àwa tá a pariwo yorùbá tá a sọ̀rọ̀ yorùbá ẹlòmíà ti sá lọ ẹlòmíà ti gbóògùn ẹkú jẹ gbogbo àwa tá a jáde ńgbà yẹn tá a láṣẹ rálì pé a fẹ́ kí yorùbá bòmìnira ẹ kọ́sítọ́ọ̀mù yòó fúlàní ẹ ọlọ́pàá fúlàní àmì fúlàní kìnìkan kìnìkan kí ló ṣẹlẹ̀ tá a rí yorùbá náà ń bẹ̀ tá a pariwo tá a complain àwọn pé complain wá ń gbà yẹn póríṣiríṣi ọ̀tọ̀ ní struggle tẹ́lómìn lọ ṣe owó lẹ́lómìn lọ lé nínú struggle orúkọ lẹ́lómìn lọ kárí mi lẹ́lómìn lọ ṣe mo lọ ṣe heroism championism lẹ́lómi lọ ṣe nínú yorùbá struggle bọ̀sí nǹkan tèmi bá wa mo ti ń bá bọ̀kọ́ tó pariwo yorùbá nation o mi ìdẹ́kù lórí ẹ̀ pé ilẹ̀ yorùbá máa padà di ilẹ̀ ọlọ́ra tá dáa ju amẹ́ríkà lọ. bọ̀bá tá gbọ́ pé àwọn kan sọ̀rọ̀ nípa yorùbá ìtẹ̀síwájú yorùbá èmi náà join struggle bọ̀bá tí mo rí pé ọ̀nà wa yàtọ̀ díẹ̀ ló jẹ́ ń fà sẹ́yìn àwọn kan pò wá lọ́dàlẹ̀ tọ́lọ́wọ̀n bá ti pò wá lọ́dàlẹ̀ kékeré kó tó bẹ̀rẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé ó gbọ́pọ́n pariwo òun náà kó sàárín omi tóró léwu ọ̀pọ̀lọpọ̀ tó ń pariwo pé òkè ẹ̀pá fúlàní ẹgé fúlàní ẹlú fúlàní pa wọn mọ̀ pé fúlàní mi gan ti bẹ́ta yorùbá bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó bá rìn tó bá dá àwọn ẹbí kan àní fúlàní mi ó ní ó kọ pélé yorùbá èmi kọ àbàjá èmi ń sọ òwe tọmọ yorùbá ò lè tú láyé torí wọ́n ti bí mi sílẹ̀ yorùbá èmi bàbá ẹ̀ yorùbá èmi ìyá ẹ̀ yorùbá ok ṣé a máa lọ máa bẹ́ àwọn yẹn ládàá ni a bá lọ máa yìn wọ́n bọ̀ most of them wọ́n ti ní wọ́n ti tẹ́jú wọ́n ti gbalẹ̀ but the problem on point ni wípé àwọn kan wà láàrin wọn ẹlẹ́mìí sàtánì ni wọ́n wọ́n ní káyé sọ pé ẹlẹ́mìí èṣù torí pé èṣù kan ní sàtánì ìran baba ńlá wa nílẹ̀ yorùbá lèṣù ìran àwọn ògún ọya ọ̀ṣun ọbalúwayé Ọ̀rúnmìlà and co ọmọ Èṣù so àwọn míì wà tó jẹ́ wípé ẹni ẹ̀kọ́ ni wọ́n bòròró ti pọ̀pọ̀ púpọ̀ sí wọn nínú but ibi tí bòròró bá ti operate ibi tí bòròró bá ti jà most of you máa ń pè ní Fúlàní although mix bòròró and Fúlàní náà wà àwọn yẹn dájú wọn yàtọ̀ sí màálù but a gbọ́dọ̀ yànnàná kínní a gbọ́dọ̀ mọ̀ nǹkan tá à ń ṣe ká má máa wá ọ̀tá kún ṣe rántí àsọtẹ́lẹ̀ tó jáde ní nǹkan bí ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn lẹ́yìn tẹ́ bá ń tẹ̀lé mi tẹ́ bá rí fídíò yìí wípé tó bá dìgbà tí revolution yẹn fẹ́ ṣẹlẹ̀ gangan epo máa wọ́n. ẹlòmíà sọ̀rọ̀ lánàá á sọ̀rọ̀ lọ́dún méjì sẹ́yìn tó bá di ọdún yìí á ní ẹ má sọ pé mi ni mo sọ ẹ má jọ gbọ́ pé mo sọ ẹ má tún rí ìmọ̀ rírọ̀ o tó bá tásìkò á máa lówó owó kọ́ làwọn á lè má lówó ṣùgbọ́n ṣá ọlọ́run ju owó lọ àwọn kankan dẹ̀ wà apá owó òkà ṣe rántí àsọtẹ́lẹ̀ yẹn pé tó bá tó àsìkò tí revolution gidi bá ń bọ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ èpo àwọn àwọn èèyàn tó ń lo mọ́tò wọn nílé gbé mọ́tò rìn ṣe é gbàgbé àwọn ọba tó gbàbọ̀dì èmi àsáré kò ní rántí gbé adé ṣe ò gbàgbé àsọtẹ́lẹ̀ inú igi ọ̀gẹ̀dẹ̀ ń gbà yẹn ẹ̀yin abiyamọ ń wò mí mo rántí pé máa rántí ṣé ìgbà pípa sọ débi pé a rí wípé kẹ̀kẹ́ lẹ́lòmíì ń gbé jáde bálé ilé gbà tó dójú ẹ̀ kẹ̀kẹ́ lẹ́lòmíì ń wà ṣé wọn ti máa wa kẹ̀kẹ́ díẹ̀díẹ̀ báyìí àwọn méjì ń ṣe preamble wọ́n ṣe rehearsal lọ́wọ́ wọ́n ṣe practice torí nǹkan tó ń ṣẹlẹ̀ sí kéré sí nǹkan tó ń bọ̀. But you will sleep and lie on your bed according to the way you lay your bed o. nǹkan tó bá ṣe sọ́jọ́ iwájú òun ló máa bá o ẹjá ṣọ́ra fún nǹkan tó bá ń jáde lẹ́nu wa o ẹlòmíì ò ní lè rìn títì mọ́ ní nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ nísìn tó rò pé ọ̀dọ̀ òun láyé wà. A time is coming there will be a serious revolution. To some it will be negative revolution and to some it will be a positive revolution. But it will be according to the way you behave in this life. Àní ọ̀kadà làwọn ẹlòmíì máa gbé ọ̀kadà táìmù yẹn lẹ máa mú káwọn tójú ọmọ Yorùbá tójú ọmọ adúláwọ̀ wọ́n ní brain wọ́n ní creativity ẹ máa rí ọ̀kadà tó jẹ́ pé kerosene ló máa fi wà ẹ máa rí mi omi ló máa fi wà ó dìgbà yẹn náà ìmí sólà ló máa fi wà torí pé àwọn alálẹ̀ gangan máa dìde wọ́n máa bẹ ìpìlẹ̀ wa wò wọ́n á bẹ̀ wò ní orígun mẹ́rin àgbáyé mo sọ fún yín pé ibi ojúmọ́ ti ń mọ́ wá ọlọ́rẹ́ agogo tí wọ́n ń pe Yorùbá lótùúfẹ̀ ó nítumọ̀ àwọn kan ló wá tí wọ́n wá jí àwọn kankan gbé ọlọ́run dẹ̀ ti ṣetán láti dá gbogbo ẹ̀ padà fún wa ṣùgbọ́n kí nǹkan tó ti bàjẹ́ twenty years a lè ṣe láàárín two weeks nobody can do the magic wọ́n ti fa ìlú ìyá débi pé the best person tọ́lọ́run rí pé ó lè ṣẹlẹ̀ síbẹ̀ náà ló ti wà ń bẹ̀ yẹn ewé kì í bọ́ lára igi kí Elédùmarè má mọ̀ ń pa ẹ̀. so tó bá ní pé epo wọn epo ò ṣe é rà kíní kan prayer bush lélẹ́yìí o àsìkò kan ń bọ̀ onímọ́tò àgbélẹ̀ amú kẹ̀kẹ́ journey distance kò ní mátà àsìkò yẹn ọlọ́run ló wà mọ́ ìgbà yẹn ọlọ́run ló wà mọ́ ṣùgbọ́n ṣáà tí mo rí ni mò ń tẹnu mọ́ you can buy me with your money I will do accordingly as I'm being directed èmi o àwọn kan ní ẹ àwọn wòlíì kan ti di onífà wọ́n di aláwo wọ́n di àfà àti onífà àti àfà àtàláwo àtàdáhùn ṣe gbogbo wọn lọ̀rẹ́ tèmi o oníkálukú ló mọ ọ̀nà tọ́lọ́run kọ sóhun bọ́sí mi kì í ṣe babaláwo mi kì í ṣàfà mi ìdẹ̀kọ́ṣẹ́ wòlíì lábẹ́ èèyàn wọ́n bí mi ní wòlíì ni ìyá mi bí mi ní wòlíì ni ìjọ tí ìyá mi bí mi náà ni wòlíì kan pè láti Amẹ́ríkà CAC ni mo ṣe lọ bí mi sí ní ẹlẹ́jà mo rin ìrìn àjò ni mo rí wípé funfun ni kí n máa wọ̀ àárín àwọn kérúbù la gbé mi sí mo gba sí èsì ìjáde mi mo dẹ̀ ní ẹ̀rí mi ò fẹnu jápò tí ẹ̀rí o tó bá tásìkò ọ̀rọ̀ ọ̀rọ̀ asọ̀rọ̀ o mi ní kẹ́nìkan má sọ tó òun mi ní kẹ́nìbọ̀dì má ṣe bó ṣe òun tó bá tásìkò ọ̀rọ̀ ọ̀rọ̀ asọ̀rọ̀ o ìmọ́lẹ̀ tó péré ní ìmọ́lẹ̀ bàdó olóhun ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìgbà tó kú tán ṣe ìrà pẹ̀rẹ̀ pé ìmọ́lẹ̀ ni ṣùgbọ́n ṣá àwọn ò wá ní báwọn tójú oorun dójúkú àní báwọn tójú àlágbáṣẹ́ ibi gbà lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi apá yóò ní ká mi kò ní ká wọ ẹ̀yin tẹ́ ń ṣàmì àdúrà yìí mo bọ́ tẹ́ fi ń tẹ́ lọ́ọ̀bà láì tẹ́ fi ń ṣe alágbára ọlọ́run ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ ní fi kawó pọ́njú ẹ̀ ní fi kawó ìbànújẹ́ ẹ̀ ní fi tìka àbámọ̀ bẹ̀rù lágbára Elédùmarè olóhun wọ́n kàn ní kí mi change báàdì ẹ̀yẹn wọ́n ní kí n bá change báàdì ẹ̀yẹn sí good track mi tún bọ̀ láìpẹ́ <laughs> Immobilization will continue. Gbogbo ọmọ ológo pátá ló máa rógun wọn lò níbi tó dé yìí. Ní wíwọ́ ní fífá ní kíkó. Gbogbo ọmọ ológo pátá ló máa rógun wọn lò. Gbogbo àwọn àgbààgbà tó ti lògo wọn tán tó wá ń wògo tó máa lò. Àwọn àwọn abògo jẹ́ àwọn ajógolo. Àwọn abínú ọmọ ológo tó bá ti rí bọ́ ṣe máa pa bọ́ ṣe máa gbẹ̀jẹ̀ tí wọ́n á fi ṣe tiwọn. Gbogbo wọn pátá ló ń bọ̀ nílẹ̀. Ẹni tọ́wọ́ ẹ̀ bá mọ́ nìkan ló máa dúró lókè yẹn. Ọlọ́run ló fẹ́ ṣe kì í ṣèyàn. ṣọ́ra fún nǹkan tó bá ń jáde lẹ́nu ẹ̀ torí agbára ń gbénú ọ̀rọ̀ àṣẹ ń gbénú ọ̀rọ̀ ẹlòmíràn náà wọ́n ti di wòlíì ti pẹ́ òun ti wà ń bẹ̀ hundred years fifty ìyẹn kọ́ fẹ́ jẹ do you show that you are a master of the spiritual commitment in your hand mo sọ fún wa mo ní pé àkàbà onígun mẹ́sàn-án ni we have righteousness we have sincerity we have holiness we have purity we have long suffering mind control tongue control eyes control heart control but kò tí ì tásìkò tá a máa wọnú yàrá yẹn you can be a prophet and be babaláwo you can be a prophet and be afa you can be a prophet and be a pastor and be a Christian you can be a prophet and be a singer you can be a prophet and be anything but the way you maintain your attitude your attitude and your composition about life will determine what people will say about the God that calls you to be that prophet olórí burúkú ni prophet tẹlómi ìyá o lè jẹ́ lọ́yà kó jẹ́ wòlíì o lè jẹ́ àfa kó jẹ́ wòlíì o lè jẹ́ eh, christian kó jẹ́ o lè jẹ́ aláwọ̀ kó jẹ́ wòlíì o lè jẹ́ ìyálọ́jà kó jẹ́ wòlíì kó dẹ̀ máa kó máa tán ṣòro nú ayé àwọn èèyàn tó bá mọ̀ ẹ́ lọ́nà ẹlòmíì wà wòlíì tiẹ̀ fún fámìlì ẹ̀ ni ánímọ̀ mi yẹn má jáde lọ́sẹ̀ Ani travel yẹn ah mọ́mí mi i'm not going i don't know how what is doing me in my body o we are not going tí màmá yẹn bá lọ á padà wálé wòlíì ńlá kan wà ó mi ayé ó mi gbogbo nàìjíríà ìdí ọlá iṣẹ́ ò lè parẹ́ ọmọ kékeré ló lọ sọ fún pé dádì that journey you want to go please don't go ó tún sọ fún lẹ́lẹ̀kejì dádì that journey you want to travel don't go ó tún fẹ́ máa lọ́tún lọ sómú ó tún wọnú ẹ̀mí ti pé àní bàbá ò lọ́sẹ̀ wọn ni ẹgbọ́ ọmọ yìí lọ tọ́jú ṣọ́ọ̀tì bí ìyá ẹ̀ táwa ti ń jíṣẹ́ olúwa ṣáà. Hmm àlọ́ rámirámi àlọ́ lámilámi ọlọ́run ò ní ṣe ti yín bẹ́ẹ̀ kò dẹ̀ ní ṣe ti gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wá bẹ́ẹ̀ a ò fi yọ wọn o but láàárín àwọn wòlíì tó rí ayé lò tó dẹ̀ rí ayé jẹ tó dẹ̀ rí ayé gbé tó dẹ̀ yẹ wọn tọ́rọ̀gò lò bàbá yẹn is number one òun nìkan ló wọ seventy tàbí kó fẹ́ súnmọ́ seventy gbogbo wọn àárí tó wọ sixty láàárín àwọn major prophet ta ní nàìjíríà ní áfíríkà tó jẹ́ major mi sọ minor àwọn minor yapa o èmi wọ one twenty àmọ́ àwọn minor àmọ́ àwọn major but láàárín àwọn major tó bá òkun sọ̀rọ̀ tó kún gbọ́ òkun ya wọ̀lú àgbọ̀ngẹ̀ wọ́n ní ẹmú ẹyin wá ó dẹ̀ sọ̀rọ̀ sí bábà ní wákàtí jẹ́wọ́ agbára rẹ̀ ó dẹ̀ jù sómi ibi tí ẹyin yẹn dé omi òkun tó fẹ́ bòlú padà síbẹ̀ kó kọjá àbẹ̀dọ́lá mẹ́wàá láwọn méjọ̀ àwọn tó ní creative anointing when we talk about creative anointing nǹkan tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tó create kò common àwọn kan wà anointing tiwọn nǹkan tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ló máa ń bless ló máa ń sọ di ńlá but àwọn kan wà anointing tiwọn nǹkan tí ò sí ń bẹ̀ tó bá ti lè sọ pé ó wà ń bẹ̀ ọ̀run máa báàkì ẹ̀ wọn làwọn bàbá tí mo sọ yìí ṣùgbọ́n ọmọ kékeré sọ fún wọn pé dáàdì don go so o lè jẹ́ wòlíì kó jẹ́ pé àdúgbò ẹ nìkan ni tó bá ti kọjá àdúgbò ẹ agbára ẹ ti já o lè jẹ́ wòlíì kó jẹ́ pé ìlú ẹ lárán ẹ sí àwọn kan dẹ̀ wà their state àwọn kan dẹ̀ wà their national bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú onífá bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú oníṣẹ̀ṣe bọ̀ tó bá ti wá tó bá ti wá gbé àfa àti ẹ kọjá àbí tó ní kò gbé dé tó ló fẹ́ o fẹ́ wẹ gbogbo agbami ayé lẹ́ẹ̀kan ṣo à wò sí nìyẹn àbòsí ti dé ayé ò ní da ayé àbòsí gbogbo ọmọ Yorùbá tó wà lókè òkun gbogbo ọmọ Yorùbá tó wà jákèjádò àgbáyé mo fi àsìkò yìí bẹ̀ wá àsìkò yìí ní kẹjẹ́ ká jẹ́ ọyọ kan gbàgbé ẹ̀sìn tó ń sìn báyìí èdè èdè gangan là ń sọ̀rọ̀ nípa ẹ̀ èdè ló kọ́kọ́ wá kẹ́sìn tó dé abí ẹni kó tó mú ẹ̀sìn ibi tá a bí ẹ sí ṣé ibi Yorùbá la bí ẹni àbí ibi ẹ̀sìn we have to know that ẹ kírísítẹ̀nì jà mùsùlùmí jà ẹ àfa jà pásítọ̀ jà ṣé gbàgbé gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo kàn ń ṣe review ni o àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn là ń padà sí Kọ́lá Adams you are welcome mo rí mo rántí pé ẹ̀yin náà máa ń fọ́lù wá ń gbà yẹn pètò bá tásìkò ẹ̀yin tá a ní kẹ́ ẹ tún lè ṣe ẹ kó àwọn ọ̀dọ́ jọ àwọn able ọ̀dọ́ ẹ kó wọn jọ ẹ empower wọn àwọn farms wa àwọn ẹlòmíì ti sáko ní farms ẹlòmíì ò ti rántí oríkì dáàdì ẹ ẹlòmíì ò mọlé mọ ẹlòmíì ò má gbolé wọn kò lágbolé ó ti jókòó ó ti sọnù sọhùn òun náà dẹ̀ ń claim ó yá ẹ lọ súnmọ́ wọn ẹ lọ lé wọn ẹ lé wọn ẹ ṣe kí nìkan àwọn tó ní kó lọ lé wọn kẹ̀kẹ́ lásán kò rà fún wọn o ó mọ ibi tán náwó wọn sí o táwọn lè lọ máa fàyà kọ́ lọ máa fàyà fèsì ìbọn agboolé yín gangan le lẹ́díẹ̀ ti ń kẹ̀ṣọ́ ròde ilé la ti ń kẹ̀ṣọ́ ròde kọ́rọ̀ wa má di ẹ̀dìyẹ funfun ti ò níyì nílé agboolé yín àdúgbò yín sọ́mọ ẹ̀ ń bẹ̀ do they feel your impact àwọn ọ̀dọ́ tó wà ń bẹ̀ tó ń ṣagi tó ń ṣarin tó ń làkàkà mo nìkan tẹ bá rí ẹmọ ọkàn ọkùnrin dúró tán kọ̀ǹga tẹ́ni mẹ́rin ò lè ṣe láàrin ọ̀sẹ̀ kan ó lè ṣe láàrin ọjọ́ mẹ́ta tó bá rówó irú àwọn tó ní strength bẹ́ẹ̀ yẹn empower them encourage them let them feel as human being ẹ má rí jẹ́ kí gbogbo máa ríra wọn bí bí ìgbà tá a bá sọ wípé bí ìgbà tá a bá sọ wípé ẹrú ni mo wá sílé ayé àbí pé mo wá láyé láti wá máa láti wá máa láti wá máa ṣerú àwọn kan. now ìgbà tá a sàtọ́tẹ́lẹ̀ pé tó bá yá ọ máa fẹ́ máa lé àwọn ọmọ wa tó wà lókè òkun. <laughs> kò tí ì dé débẹ̀ pé wọ́n máa fẹ́ máa lé àwọn ọmọ wa tó wà lókè òkun pé káwọn ọmọ wa tó wà lókè òkun bó ṣe jẹ́ champion lọ́hùn kó rí bá wa ṣe wọ́n ní champion kálẹ̀ kó máa jẹ́ champion náà nílé kó máa tún lè ṣe kó lè ríbi dé sí ọ̀rọ̀ yẹn prọfẹsì yẹn ti ń lọ bí ọdún méjì àbọ̀ báyìí nísìnyí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí àìpẹ́ yìí ni mo gbọ́ pé ní Germany I think four thousand or fourteen thousand lẹ́ẹ̀kan ṣo wọ́n ní kí ogun máa lọ lọ ah. eléyìí ò tí ì pòṣù mẹ́fà ọ̀pọ̀ ìpòṣù márùn-ún tí ì pósù márùn-ún wọ́n everybody kọ́ máa lọ lu wọn Amẹ́ríkà ò ti bẹ̀rẹ̀ London ò ti bẹ̀rẹ̀ ọ̀bọ̀ tán sì máa ṣe àwọn tó máa tó máa tó survive ẹ̀ ìwọ̀nba àwọn tó ti do nílùú tó jẹ́ pé agbára ìlú ti wà lọ́wọ́ wọn pátápátá síbẹ̀síbẹ̀ náà wọ́n tún sì máa tákù wọn ṣùgbọ́n wọ́n máa borí tí wọ́n bá fi tọ́lọ́run ṣe àwọn nǹkan tó ti jáde tó ti jáde tó ti jáde ó ti wá ń ṣẹlẹ̀ n ta fi mọ wòlíì kì í ṣe pé ká máa gapá ká máa ranjú ká máa gbéyàn ṣe pé ká máa bínú ẹni àwọn máa sọ̀rọ̀ sí everybody bí ẹni pé wọ́n ló dá àbí wọ́n ni pa ọlọ́run àbí wọ́n ni general coordinator ẹ̀fùn no. nínú ìwà nínú ọ̀rọ̀ nínú ìṣesí ẹ jẹ́ ká máa ṣọ́ra. wọ́n máa ń kọrin kan nínú ìjọ mímọ́ mi ìrántí ìbẹ̀rẹ̀ orin yẹn bọ̀ mo ṣàmọ̀ kọ́ máa ń sọ wípé nínú ikú Jésù olúwa wa kò ní já sásán apaláṣẹ apaláṣẹ làgbàlá ọ̀run pé kẹgbẹ́ yìí máa bí sí i apaláṣẹ làgbàlá ọ̀run pé kó sì máa rẹ̀ sí i títí gbogbo títí gbogbo ìpọ́njú ọkàn yìí ò fi tàn án láyé ikú jésù olúwa oníjà sàsàn wọ́n wá sọ nínú yẹn pé kéèyàn máa ẹ ṣe thank you gbogbo ọ̀rọ̀ wà tí yá ń sọ gbogbo ìwà tí yá ń gbogbo ọ̀rọ̀ ohun ń ṣe ẹ jẹ́ ká máa ṣọ ẹ̀hẹ́n ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe thank you gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ ẹ jẹ́ máa ṣọ́ra gbogbo ìwà tá a bá ń hù ẹ jẹ́ máa ṣọ́ra torí gbogbo nǹkan pátápátá ló máa padà látúbọ̀tán àtúbọ̀tán ẹlòmíì kò ní lè dúró rí nísìnyí báyìí sìn ìlú kan náà tún wà ìlú àràbù bí nǹkan kan nìyẹn ìlú àràbù bí nǹkan kan nìyẹn wọ́n ní wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní wọ́n lọ sọ pé ẹni tó bá jẹ́ ọmọ nàìjíríà tí ó bá ti lè padà sílùú ẹ̀ tó bá fẹ́ dúró ń bẹ̀ one thousand dollar lẹ́nìkankan one thousand dollar lẹ́nìkankan one thousand dollar yẹn sìn ó ṣe nǹkan kan tó bá wálé o ni mo ṣe máa ń láì kòrin yẹn pé ẹni lóko ẹni rodò ìjọkan ìjọkan máa jẹ́ ìjọkan wàá padà wálé ayé lọjà ọ̀run nílé ẹni bá ti wá sílé ayé ẹ jẹ́ kó ṣe rere nítorí ọ̀la kó lè ríbi dé sí ni kò sí nǹkan méjì kò sí kò jẹ́ mọ́tí bí lọ ní ayé kó gba gbogbo owó ayé tán bàbá wa dà Abíọ́lá MKO kọ́nà bá àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere. Michael Jackson ògo olórin wo olórin tó sọ pé òun tayọ Michael Jackson tó bá pé mẹ́ta dẹmọ ni òun dà lénìí òun dà lénìí ó màmá kú báyìí níbi tó wà yẹn báyìí ó màmá kú ó màmá kú wáyé tó bá fẹ́ jẹ potato láàárọ̀ ajẹ tó bá fẹ́ jẹ fried chicken lálẹ́ tó bá fẹ́ sun Germany lẹ́ni kó sun Indonesia lọ́túnla kó sun Israel ńjọ́ mẹ́ta kó sun America ńjọ́ mẹ́rin agbára wà ó ń káàkiri ayé bí ẹni tó ń lọ sọ́jà ni but lẹ́ni nǹkan ṣé kò padà lọ di ewúrẹ́ jẹlẹjẹlẹ ṣé kò padà lọ di àgùntàn jẹmọ̀jẹmọ̀ ẹ mọ iye àwọn àfa ńláńlá tó ti gbénu ayé tó ti gbénu ayé tí wọ́n ti dẹ́rù bà àwọn ènìyàn nínú ayé pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi sí wọn lára tí wọn ò sí mọ́lẹ̀ ní iṣẹ́ wọn ló má dé ń sọ̀rọ̀ fún wọn ṣé iṣẹ́ tiẹ̀ máa sọ̀rọ̀ fún ẹ bàbá mò ń bira mi ṣẹṣẹ mi á sọ̀rọ̀ fún mi ṣá ti ń bá lọ ìyá wa ṣẹṣẹ yín máa sọ̀rọ̀ fún yín so these are the things ta ní láti yanjú. mo sọ fún wa mo ní àwọn bàbá wa ní ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ṣe ilé ayé wọn but àwa ti jìnnà sí ẹ jẹ́ ká padà síbẹ̀ mo ń tẹnu mọ́ mo ní ayé ń padà lọ sígbà ìwáṣẹ̀ mo sọ fún wa mo ní pé dúdú lọ́lọ́run kọ́kọ́ dá ilé Ifẹ̀ láti kọ́kọ́ wo àwọn kan tí a ní ẹ wo àwọn tí yìnyín bó lára torí pé wọ́n bọ́ sí ilẹ̀ tútù wọ́n sọ fún wa nípa ti àwọn ọmọ Bàtálá tí wọ́n mẹ́mu tí a pa àwọ̀ wọn dà all these things mo jẹ́ kó wà coded torí wípé àsìkò ọ̀rọ̀ ò tí ì dé àsìkò ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń súnmọ́ ni gbogbo ó ṣe politics kò ṣe politics ó ṣe religion kò ṣe religion yìí géèmù ni o fíìmù ni o ibi tó fẹ́ gbà jáde gangan ó yàtọ̀ wọ́n fẹ́ ká máa bára wa jà àmọ́ fẹ́ kẹ́ mọ kinní kan wọ́n ti àwọn tó ń ṣiṣẹ́ burúkú yìí wọ́n pọ̀ and they are world power wọ́n ti sọ̀rọ̀ àwọn di agbára ayé bóyá jẹ́ ni wọ́n bóyá èmi ni wọ́n bóyá mi ò mọ tí wọ́n bá ti mọ̀ wọ́n mi ò mọ̀ wọ́n mi ò morúkọ wọn but alágbára ayé ni wọ́n kò sí ìlú tí wọn ò sí kò sí religion tí wọn ò farapamọ́ sí tẹ́ bá ti rí religion kan tó dájú bá ti pọ̀ jù bẹ́ẹ̀ tí ìka bá ti wà ń bẹ̀ tí ọ̀dàlẹ̀ bá ti pọ̀ jù ń bẹ̀ òjíṣẹ́ wọn ni wọ́n dẹ̀ máa ń lówó tọ́rọ́ máa ń fún wọn lówó láti lọ bà nǹkan jẹ́ dẹ̀ ni kò sínú ẹ̀sìn tó sí and major project tí wọ́n láyé ni pé every hundred hundred years kí wọ́n máa pa àwọn ènìyàn rẹ̀ kí ni yẹn disturb me every hundred hundred years kí wọ́n máa pa àwọn ènìyàn run every hundred hundred years ṣé ọmọ ẹni mélòó ló ń lo hundred years mọ́ láyé so àwọn dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe wọ́n dẹ̀ ń ṣe wọ́n tún fi lé ẹlòmíì lọ́wọ́ láti máa kọ̀ntínù nínú páwà yẹn ló fi dàbẹ́ ni pé Yorùbá wà far far far back and it's not like that iwájú la wà but wọ́n ní nǹkan tó ń ṣe Ọlọ́run dẹ̀ fẹ́ Ọlọ́run fẹ́ fi agbára gba agbára lọ́wọ́ alágbára tó ń fi agbára ìka dá aláìlágbára láwọn láṣọ ẹ̀mí òbí sí baba Tinubu nǹkan tó bá wà níbọ̀dì kó fẹ́ nú ẹ sọ ìgbà tó wà lọ́wọ́ àwọn Fúlàní àwọn náà ah, wọ́n ọ̀bọ̀gà wọn jà kò ní jẹ́ wà tó wà lọ́dọ̀ yorùbá lèmi àbáwọn jà ìwọ tó bá jẹ́ pé tinubu lárọ́ ẹ̀ sí kó máa bú lọ máa bú má pè mí sí má pè mí sí ṣe tiẹ̀ lọ́tọ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń kọ̀ǹtró ayé may God honour you sir on a straight fact <laughs> amusa àbí aman abikinimowe adisa thank you sir àwọn ló ń kọ̀ǹtró ayé wọ́n máa ń pa ayé rẹ every hundred hundred years coronavirus tó jà lọ lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ wọn ni ọlọ́run ni ò gbà àwa dúdú náà lọ́lọ́run lò láti fi báṣẹ́ wọn jẹ́ lọ́wọ́ àgbo tó confam àtàwọn ewé tí ó sùn ẹ mọ iye àwọn white tó bá lọ ni ẹ mọ iye àwọn ọmọ tó wà lọ́run tó bá lọ ni tí wọ́n ti tàn sí wẹ́dà tán <laughs> kí lẹ fi ń ṣeré wọn kàn déédéé create sickness burúkú kan àbí disease burúkú kan wọn kàn déédéé jù sáyé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wọn bẹ̀rẹ̀ sí ní kú lẹ́yìn tó bá ti sọ ìpìlẹ̀ ẹ̀nu that's why máa sọ̀rọ̀ kíní kan fún wa particularly nípa àwọn apps wa tá n ta mo tún sọ̀rọ̀ débẹ̀ báyìí má sọ pé ò ní the apps gbogbo nǹkan dídùn dídùn tá à jẹ yá ni ẹ má jẹ ìwọ̀nba ni kẹ́ ẹ jẹ́ mọ àwọn ṣàwámà abú gbogbo ẹ̀ àṣà máa dán díndíndíndín gbogbo ẹ̀ díndíndíndíndíndín ẹlòmíì corporate oníròbó ń dín ni ó dẹ̀ dìgbà tí ìyàwó bá sá lọ ọmọ ẹ lọ́wọ́ àbí tí ọmọ tí òtún ẹ bá gba ìyàwó ẹ tá a bá ṣe ń jẹ nǹkan dídùn la ṣe gbọ́dọ̀ máa jẹ nǹkan tó korò kì wá ṣe jọ́sẹ́ ní nǹkan tó korò ó yàtọ̀ síra wọn o egbògi yàtọ̀ síra wọn o ìtàkùn igi yàtọ̀ síra wọn o ó dẹ̀ níbi tẹ́tí lè rí ìtàkùn igi kan wà nínú ayé kò kí ń ju mẹ́ta lọ nínú ìlú kan ewé igi yìí tó bá jábọ́ kì í kanlẹ̀ ó dẹ̀ nígbà tí ewé ẹ̀ máa ń rẹ̀ tí ewé ẹ̀ bá fẹ́ rẹ̀ aláǹtakùn máa ń takùn yíká ni orí aláǹtakùn ni ewé ẹ̀ máa ń jábọ́ sí tó bá dẹ̀ tó àsìkò tí ewé yẹn fẹ́ lọ ìjì ńlá ló máa ń wá palẹ̀ mọ́ ewé yẹn igi yẹn ti máa yí àwọn èèyàn ibi tí igi bá dúró sí igi kígi ò kì í dúró sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bless wa nílẹ̀ yorùbá in fact igi yìí ní agbára débi wípé fèèkì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń tà láàrin àwọn iléèwé ọmọ aláàgbò ọmọ àwọn igi tó fara pẹ́ àwọn igi tó fara pẹ́ àwọn tó wà níbi máìlì kan máìlì méjì lágbègbè ẹ̀ ni wọ́n máa ń débi tó wà ni wọ́n máa ń pa ni wọ́n máa ń pa ni wọ́n máa ń pa ni wọ́n máa ń tà lórúkọ ẹ̀ ọ̀pẹ nígi ńlá wọ́n ní tí bá pàràbà tó bá pagi ìrókò bíi ti igi ńlá kọ́ ẹ sì lọ wádìí ẹ̀ wọ́n rí documentary kan nípa igi ńlá lẹ́nu ọjọ́ mẹ́ta inú mi dùn fún bọ̀dá tó ṣiṣẹ́ yẹn more grace and more anointing àwọn nǹkan tá fẹ́ nìyẹn kì í ṣe ká máa show weakness wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká show strength wa most of the people tí àṣàṣì ń bájà tí àṣàṣì yẹn ò kúrò lára wọn kò kọjá nǹkan tó ń jẹ náà because ó lójú nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa jẹ bọ̀ọ̀gbà tó dára ẹ mọ̀ báwo ló fẹ́ mọ nǹkan tó gbọ́dọ̀ máa jẹ ẹni tó ń tírìtì jẹ̀díjẹ̀dí ń sin tí jẹ̀dí ti fẹ́ balẹ̀ ayé ẹ̀jẹ̀ tó dé tọ́lẹ̀tì gan tó jẹ́ pé a fẹ́ lo wọn náwà tá kàn ránjú tí ò ní lè tọ́lẹ̀tì ǹjẹ́ mọ̀ pé a ṣe bí ẹni pé kó mu fanta kó rí dòdò àtẹ̀wà kó máa jẹ́ ni bí kó jẹran dídí bí kó jẹ ẹyin àti búrẹ́dì bí kó jẹ ẹyin àti iṣu àwọn nǹkan tó máa jẹ́ kí kíní yẹn máa dàgbà sí lára náà ló máa bí ọ̀rọ̀ àṣìtánì ṣe rí nìyẹn àṣìtánì ni ọba ẹ̀tàn nǹkan tó máa pa ọ̀pọ̀lọpọ̀ lára ló máa ń jẹ́ kó fẹ́ràn ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀ nǹkan tá à ń ṣe ta ni mí irú ẹ̀dá wo ni mo jẹ́ ilé wo ni mo ti jáde sọmọ tí wọ́n ti gbé tó jẹ́ pé wọ́n ti ẹ̀bí sí bí gan òun lọ́bí sí ló fẹ́ sọ pé ilé báyìí lòun ti jáde kò yà wá lẹ́nu àwọn bàbá wa àgbà wọ́n lu one thirty wọ́n lu one fifty wọ́n lu one seventy àwọn ìyá wa ń lu one twenty bọ̀ láyé òde òní ẹni bá ti pé seventy abẹ́rẹ́ sí ni sọ pé òun ti parí iṣẹ́ òun òun fẹ́ máa múra ilé ilé ibo lòún múra ilé artificial táwọn ayé pèsè fún ẹ you must understand yourself that's why mo fi topic, tọ́pìkì mi lè ní pé kí ni o kọ́lọ́ ń gbà ọ́ lọ́wọ́ àwọn abániwọ́ràn bá àrídá tó kúnnú ayé báyìí. It is time for us to team up and to know what we are doing. mi ò ní o má bá yíbò jà fún wọn yíbò tí ò ṣe kí ló fẹ́ bá jà fún mi ò ní o má bá fúlàní jà fún wọn fúlàní tí ò rí tí ẹrù kí ló fẹ́ pa fún. ẹni bá ṣèkà fún ẹni kò ṣèkà fún ẹni bá bẹ́ẹ̀ dulẹ̀ ní kò lépa àwọn kan wà tó jẹ́ pé they are innocent ẹ̀jẹ̀ wọn níwájú ọlọ́run máa ń le gan àwọn ẹ̀jẹ̀ tí ò kí téèyàn máa ń ṣẹ̀ sí tí ò kí ní ìdáríjì nìyẹn tó bá ti tálẹ̀ o ibi tó ń fẹ́ parí ọ̀rọ̀ mi sí nìyẹn kọ́ ló ń gbà á lọ́wọ́ àwọn abániwọ́rọ̀ bá rí dáa yìí so mo dẹ̀ fàsìkò yìí bẹ̀ àfa wa nílọrin mo fàsìkò yìí bẹ̀ gan ah mo bẹ̀ yín gan mo gbọ́ prógrámù àfáà mi Sheikh Sakama mo gbọ́ prógrámù àfáà mi kan náà táwọn náà wọ́n tún deep deepness pass gan ah ẹ̀yin pípé ẹ̀ lè kó bá wa ẹnìkan tiẹ̀ sọ pé wọ́n ń bá wọn lu ọpọlọ <laughs> mo rẹ́rìn. ibi tí ẹ̀ka ti fura pé ọ̀rọ̀ ta ló lọ́hùn ibi tí ẹ̀ka ti fura pé ọ̀rọ̀ ẹ̀ ó gba ìfurasí ìjọ tí wọ́n sọ pé wọ́n fẹ́ settle lórí ọ̀rọ̀ ẹ̀ for the first time wọ́n ti ń gbé lọ kóòtù wọ́n ti ń gbé wọ̀ kò sí nǹkan tó ṣe o but first time tí wọ́n fẹ́ gbé lọ pé yes wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu accident ìṣẹ̀lẹ̀ ẹni mẹ́rin ló balẹ̀ later là ń gbọ́ pàwọn pípín yẹn wọn ò kú wọ́n tún jí ẹ̀sìn yẹn lẹ́ni àìmọye nǹkan méjì kan tó tún ṣẹlẹ̀ tó gbà fura kẹlẹ̀ wọn fáwọn kan wà ní dr lórí ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ta lọ́rùn dájà ẹ̀sìn sílẹ̀ ó kéré gan kò ní ṣẹlẹ̀ wọ́n wá gbogbo ọ̀nà láti dá ìjà ẹ̀sìn sílẹ̀ tàbí kó lo òṣèlú láti dá ìjà sílẹ̀ ọlọ́run ò ní fún yín ṣe ilẹ̀ yorùbá ò ní dàrú ọlọ́run máa tó ni. iṣẹ́ táwọn bàbá ńlá wa ṣe sílẹ̀ ìyà táwọn bàbá ńlá wa jẹ kò ní wọ́gbó ní wọ́gbó ó tó gẹ́ ọmọléfì. ẹ wo ànánsìn tó sọ pé òkè wọ́n tiẹ̀ fẹ́ gba gbogbo béèlì ẹ̀ àti pé ó jókòó ránu o àti pé ó bú ọba o àti pé ó bú jòyè o wọ́n fẹ́ gba béèlì ẹ̀ àwọn mùsùlùmí gan làwọn tẹ̀ ti wá rẹ́dì báyìí àwọn fẹ́ gba béèlì ẹ̀ ẹ lè bílù pé àṣẹ jáde wá látòkè ni kì í ṣe lọ́rin o ọ̀rọ̀ ni wọn bí burúkú yẹn ti jáde wá wọn ní kí gbogbo àwọn lọ́ọ̀yà everybody kí wọ́n lọ sí strike <laughs> wọn ò tún rí kéèsì yẹn ṣe lánàá èdè ẹsẹ̀kẹsẹ̀ ládẹ̀ tí ráwọn èèyàn wa tó tún ń bú wọn èmi ò fẹ́ dárúkọ èèyàn àfẹn tó bá wá mi kọjá àbí tágbára mi dé tó bá dẹ̀ kọjá agbára mi àwọn tí mo mọ̀ pọ̀ lágbára jù mí lọ màá ní kó bá mi béèrè nǹkan tí mo gbà lọ́wọ́ ẹ̀ àwọn tí mo mọ̀ pọ̀jù èmi àti ẹ lọ màá ní kó bá mi béèrè nǹkan tí mo gbà lọ́wọ́ ẹ torí jẹ́jẹ́ mi ni mo ń lọ mi ò kí ń fa nǹkan tó ju tèmi lọ nǹkan tọ́wọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fa àwọn tó ń ṣe irú ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn ni kì í wọbẹ̀ tí ń bá wọbẹ̀ tí ń bá rí pé irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ni mo máa ń padà ní. kò sí ẹni tí ṣòro ládé bá láyé tí òun ṣe òun gan ló pilẹ̀ ṣòro yẹn yorùbá dẹ̀ bọ̀ yorùbá pé gan yorùbá ní pé tí àlọ́ bá lọ dandan ni pé àbọ̀ máa ń padà bọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a là kọjá láyé yìí àwa gangan ni major constructor ẹ̀ tábà ti wá ṣe tán máa ti gbàgbé torí ẹni tó yàgbẹ́ máa ń gbàgbé ni ṣùgbọ́n ẹni tó bá kó kì í gbàgbé gbà tí èsì ẹ̀ bá wá dé lójijì wọ́n á ní à ẹni rẹ lọ ẹni rẹ jẹ̀yà olódodo jẹ̀yà olódodo rí pọ́njú ṣùgbọ́n olódodo òdédé rí pọ́njú nǹkan tó lódodo ṣe kalẹ̀ òun ló túrèsè olódodo padà wá ìmí ìtura tún fọ́ọ̀nì tá gbọ́dọ̀ máa gbàdúrà pé ẹlẹ́dàá mi má gbàbọ̀dè ìṣẹ̀dá mi má gbàbọ̀dè lọ́wọ́ ayé má gba tìdílé má gba tìdílé bàbá má gba tìdílé ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ò dáa ọ̀dájú àti ìkà ní àwọn òbí ibi tí ọ̀pọ̀lọpọ̀ wa ti jáde ẹ̀sán ọgbà tí iṣẹ́ tí wọ́n fi ìwà ìkà tí wọ́n fi bí kalẹ̀ tó bá wá dàgbà tó yọkùn tó tóbi dáadáa tó wá ń wábi tó ti fẹ́ gbẹ̀san tó ń ẹ̀jẹ̀ ló dẹ̀ máa ń wá káàkiri tí ò bá ti rí àwọn tó ṣèkà yẹn á wá máa wá àwọn tó bá ní ẹ̀jẹ̀ yẹn lára bó jẹ́ ìyàwó wọn wá gbà ń bẹ̀ bó jọ́kọ wọn wá gbà ń bẹ̀ bó jọ́mọ̀ràn wọn wá gbà ń bẹ̀ bó ṣọ̀rẹ́ wọn tó bá wọn jẹ tó bá wọn mu wá jẹ́ ń bẹ̀ ọ̀rẹ́ dẹyẹlé nìyẹn ó bónílé jẹ ó bónílé mu ó dọjọ́ okú lóhùn níbi tóun fẹ́ lọ ibẹ̀ lòun wà òwe lọ̀rọ̀ mi o ẹ kádìjọ máa rò kò jẹ́ bó ṣe jẹ́ orúkọ mi ò yí padà Olúwaṣẹ́gun Tolúwalọpẹ́ tí òyìnbó mọ̀ sí wòlíì akọrin àpótí ẹ̀rí Násárẹ́tì now ìtẹ̀síwájú adúláwọ̀ ẹ ṣé gan thank you for your time ẹ jẹ́ àwọn bóyá mo lè rí orúkọ ẹ̀yin èèyàn méjì mẹ́ta dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tẹ dúró ti wà láti bàtà ti parí ẹ̀ tẹ́ ò lọ. Aminu Adisa mo gbàdúrà fún yín pé ẹ ò ní jábọ́ láyé Michael Adébáyọ̀ mo gbàdúrà fún yín pé ẹ ò ní jábọ́ láyé Musúmọ́lá Adékọ̀yà mo gbàdúrà fún yín pé ẹ ò ní jábọ́ láyé àwọn ìyá olúwa tó sìn ọ̀nà sànyà mo gbàdúrà fún yín ẹ ò ní jábọ́ láyé Kọ́lá Adams mo gbàdúrà fún yín o ẹ ò ní jábọ́ láyé. Kudi Pampas mo ní ọlá ìdòwú ìdòwú ògbó ẹ̀kẹta àbejì <laughs> ẹ ò ní jábọ́ láyé bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè àtẹ̀mí àti òkè láwọn máa lọ ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wa lórí ọlájídé adébáyọ̀ mo gbàdúrà fún yín o ẹ ò ní ṣìṣe wàsíù alábí ẹ máa mọ̀ ṣe orúkọ yín ò ní di ìbàjẹ́ ìmọ̀ta ò ní ṣe ẹ ní bá wà kísà kẹ́yìn aṣọ ẹ ní bá wọn jẹun kẹ́yìn ẹran mo kí yín Kọ́lá Adams mo kí gbogbo ẹ̀yin tí ẹ wá àǹtí àánú olúwapọ̀ UK mo kí yín ò ní jábọ́ ìyá mi àyọ̀káàdé lábẹ́ bó tilẹ̀ ń kórí àwa queen adé orí yín ò ní ṣíbọ́ ọ̀já tẹ fi ń pọnmọ ò ní gbiná lójijì àǹtí àbíkẹ́ lórúkọ jésù ẹ̀ ní wọ́ kòtòrò ẹ̀ ní wọ́ sáré lọ jẹun ọmọ gbogbo ọmọ tẹ́ bí pátá ló máa rógolò lójú yín ẹni ò ní gba iṣẹ́ yín ṣe o ẹni rẹ̀ ní jèrè yín ilẹ̀ yorùbá lápapọ̀ mo gbàdúrà síbẹ̀ lónìí àṣẹ tá a fún náà níná fi jó iná òun mojú ẹni tó dáná àṣẹ tá a fún oòrùn lóòrùn fi ràn oòrùn ràn ẹyinjú kẹyinjú tó bá ṣíjú wo oòrùn á padà dá mi òjijì àṣẹ tá a fún iyọ̀ ló fi jọba lórí èkó ló jọba lórí ìgbín o ìran ìgbín tó bá jẹyọ ajaporo sódì ọ̀run ni gbogbo ẹ̀dá tó sọ pé tèmi àti ẹlókù táwọn fẹ́ mú gbọ́ síbi tí kì í ṣe síre bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ òjijì ni wọ́n á japo lọ sóde ọ̀run ilẹ̀ yorùbá yóò ní bàjẹ́ gbogbo ẹni tó ní ọkàn dáadáa fúnlẹ̀ yorùbá àti fún àwọn ènìyàn tó wà nínú ilẹ̀ yorùbá ara máa máa tù yín bó ti lè hùn kó le tó láyé ìran ẹdìyẹ ò ní fẹ́ yẹn yín kó yín dúdú o àfi funfun èyí tó bá yé dúdú kì í ṣọwọ́ ọlọ́run ọwọ́ èèyàn lẹ́ bá ń bẹ̀ ohun tó ń jẹ́ ayé nìyẹn lábẹ́ bó ti lè hùn kórí orí yín orí mi ò ní burú lójijì àìrídi omi òkun àìrídi omi ọ̀sà ọmọ aráyé kì í rídi ọmọ ní gèlègélé ọmọ aráyé ò ní rídi àṣírí ògo yín o wọn ò ní rídi àṣírí ògo wa ó dijọ́ ta bá tó rẹ́ni tó ta kókó omi ṣe tí aṣọ ta bá tó rí ọ̀mọ̀ràn tó mọye rùpẹ́ tí òkun kọ́ ọmọ aráyé kápá àwọn tó ka yín kó tó ká mi ẹni tó wá lókun pété afẹ́ gbégbà ìran abomi sẹ́nu ni wọn kì í rójú ráyè fẹnufẹ́ná ọkàn wọn ò ní ni kì í sinmi gbogbo ẹ̀dá tó ní pèmí àti yín gbogbo ẹ̀yin tẹ̀ ń daṣọ àṣírí bòyàn aṣọ àṣírí ara yín kò ní ya mo gbàdúrà fún yín bàbá no i think z queen ìyá ni mo gbàdúrà fún yín lábẹ́ bó tilẹ̀ òun kórí ògo ara yín ò ní parẹ́ àwọn abániwọ́ràn bá àrídáyé wọn ò ní ráyè lẹ́nu ọ̀nà yín o lábẹ́ bó tilẹ̀ òun ẹ máa jẹ wọn mọ́ wọn ní lé yín nídìí ẹrù lójijì mo á gbàdúrà fún yín gbogbo mo fẹ́ mo fẹ́ yín ọ̀run á bá yín fẹ́ èyí tí ò dá níbẹ̀ ọ̀run ò ní jẹ́ wá o tó máa mú parun wá mo fẹ́ dà mo fẹ́ dà yín ẹ ò rí da o ẹ ò wá ní da ohun tó máa kàn yín ní àbùkù gbogbo ẹ̀dá tó rí fídíò yìí wò mo gbàdúrà fún yín lónìí lábẹ́ bó ti lè hùn kórí aṣọ òkùnkùn aṣọ ọ̀fọ̀ aṣọ dúdú òjijì wọn ò ní tá sẹ́nu ọ̀nà yín o bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ìtasọlé ní àṣẹ ti gùn so láì fi àsìkò ṣòfò gbogbo ẹ̀yin tí ẹ nídìí product wa ó sì wà ó ó wà dáadáa tested and confirmed ètò máa jí tó máa fún mi lò mo fẹ́ sọ àṣírí kan fún yín lè sickness ṣe rí wọ́n pe kíní kan ní immune wọ́n pe kíní kan ní white blood cell ọláyanjú ọlábísí ẹ máa mọ̀ ṣe ẹ̀ ní jábọ́ Ismaila Kẹ́hìndé ògo ní wọ̀kùn fàtáyà yín ìbànújẹ́ ò ní kọ́gun sọ́dọ̀ yín o ayọ̀ yín ò ní di ìbànújẹ́ thank you wọ́n ní pastor wa more blessing and you too sir same from here ṣẹ́rí white blood cell tó bá ti weak á di kó máa lo oògùn kó oògùn má ṣiṣẹ́ lára immune tó bá ti weak á di kó máa lo oògùn kó má ṣiṣẹ́ lára o àwọn nǹkan táwa máa fún yín tẹ́ ẹ bá ti ń lò white blood cell yín máa strong ìmúni yín máa strong oògùn tó lò tí ò ṣiṣẹ́ abẹ̀rẹ̀ ní ṣiṣẹ́ mo ti rẹ́ni tọ́jú wá láti amẹ́ríkà tó ní pé kó lọ kú sílé london eh, england hospital sorry wọ́n ní kó lọ kú sílé bàbá àgbàlagbà ayanṣẹ́ ọjọ́ méje fún iṣẹ́ àgbà méje ọ̀sán méje òru méje létí òkun bàtó níjọ́ kẹta bàbá dákú sí wa lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà tí mo pè é tájọ́ ló gbàdúrà ẹ̀yìn ni wọ́n fi mú báyìí bùtọ́ fi sá lọ ó kèmí àtìyàwó mi létí òkun bọ̀tà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo gbé bàbá ńkọ́ńkọ́ lọ́rùn mo lọ gba òtẹ́ẹ̀ fún nísẹ̀mẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá yẹn sì wà láyé lè ní tèmi àti ẹ bá dúró sẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí ẹ rò boys to boys ni ọlọ́run ló ní gbogbo ògo kí ni bàbá yìí sọ mm, I love your voice and uh, lyrics tribute for Mohbad <laughs> thank you I have been watching your video for like ten <laughs> tuntun tún bọ̀ <laughs> tuntun bọ̀ ó máa bà wọ́n bí òkú will not stop ó ti dà lóta continua gbogbo ọmọ ológo ló máa lògbó ẹ̀ gbogbo àwọn apògo jayé tó fẹ́ sọ everybody dìdàkudà lágbára ọlọ́run wọ́n máa kéka àbámọ̀ jẹ wọ́n á fi wá sílẹ̀ ní o àní sá fún wọn bọ̀ lórí orin yẹn ó dàbẹ́ ni kí mo máa change chorus kan bẹ̀ máa change chorus yẹn mi ò tí ì mọrin mi o bọ̀ tó bá jẹ́ pé lórí cultural entertainment semi hip hop or hip hop kò sẹ́ni tí mi ò lè bá duet kò sí ẹni yẹn tí mi ò lè bá duet kò sí ni orin yẹn ò dẹ̀ ní kò dẹ̀ ní pọ̀ lójú àwọn tó fẹ́ wa torí àkì mọ̀ ṣe lójú abínú ẹni ṣùgbọ́n abínú ẹni níwájú mi àti yín ìkan ò fún wọn ìwé àtàkì tátàdì gbogbo ẹni tó ń fẹ́ wá sí rere lágbọ́ ọlọ́run iṣẹ́ kékeré owó ńlá ni fún yín ọlọ́run máa fẹ́ yín náà ni ó dàgbé máa yọ kóró sí yẹn ọ̀dọ̀ àwọn èèyàn ti ní kí n má yọ kí n filẹ̀ àìmọye àwọn èèyàn tó sì lórí mi tí mo lè máa dárúkọ tí ò ṣe méjì tí ò ṣe mẹ́ta tó yẹ kí mo tún wish wọn ní all the blessings of the world èmi ò ráyè ìbùkún olúwa ní mo nílà láì fi làálà sí ṣùgbọ́n tí mo wá lọ lo kórọ́ọ̀sì yẹn tí mo fi gbé orin yẹn pé mo fi ṣe tribute to Mohbad ọlẹ́ni tó lórin tó ní kórọ́ọ̀sì yẹn ó máa bínú àwọn kan sílò nǹkan ló ní kórọ́ọ̀sì ayox and all that mo ti pe management wọn the management is not is not helping the matter maybe I will remove the àìmọye kórọ́ọ̀sì tá a lè lò ṣèbíkáyà ti ṣe tribute to Mohbad ni and foundation legacy tí ìmọ́lẹ̀ fi kalẹ̀ kó má wọ parun because ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tí bọ̀bọ̀ yẹn ń pèrè ìmọ́lẹ̀ ńlá ni o wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n pa àṣírí wọn dẹ̀ ń tú bọ́ ṣe ń gbèrò àti máa daṣọ wúra nìwò wọn já nìwò wọn láṣọ wọn já wọn sí òwò wọn ò dẹ̀ sì já sí òwò wọ́n sì máa já sí òwò pátápátá tí ò ní nítumọ̀ èmi ò dárúkọ èèyàn o mi ò dẹ̀ direct ọ̀rọ̀ mi sẹ́nibọ̀dì but gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú Mohbad ah àwọn tó sọ ológo di ògo nábótì nábótì kú tán kóhun olúwa tó lọ bá wòlíì pé lọ sọ fún ọba ó ti ṣe ní tí ò dá ibi ìdà òní kò lé ẹ ògo tó máa ń kú tán kó tó rógolò kò ní tọ́ sí kò ní tọ́ sí kò ní tọ́ sí gbogbo ẹni tó fẹ́ wa ṣùgbọ́n bó ṣe wá lọ yìí náà ẹ àwa tá a kù láyé ẹja múra sáàdúrà káà má bọ́jọ́ lọ́jọ́ lọ ṣùgbọ́n lẹ́gẹ́sì tó fi sílẹ̀ yẹn àwọn kankan wà nú ẹ̀ tó dáa ẹ mọ̀ iye àwọn pásítọ̀ tó ti jáde fún un ẹ mọ iye àwọn àfáà tó ti jáde fún àwọn àjẹyà tó ti jáde fún ẹ àwọn oníṣẹ̀ṣe gan jáde fún Mohbad toro ní good legacy kí dẹ̀ ní nǹkan tó fi tó fi win ó ní sùúrù ó jẹ́ ọmọ tó ní tẹríba even lójú ikú ó ráwọn tó ń fẹ́ pa báyìí ó ráwọn tó ń lépa ẹ̀ báyìí ó tún bá wọn ṣọ̀rẹ́ ṣùgbọ́n mi ò mi wà ní parọ́ fún ẹ o tó bá rí i pé wọ́n fẹ́ pa ẹ́ má dúró wọ́n fẹ́ pa ẹ́ lọ́fi lọ́fi wọ̀nyí pé àwọn fẹ́ pa ẹ́ wọ́n á pa ẹ́ ni tó bá dúró má gborí dúró wàá dira ni o <laughs> wàá múra kó le ni o ìyẹn ò dáa alákàrà ọ̀dájú lọ̀pọ̀lọpọ̀ wọn tí ò kí ń fẹ́ kẹ́lòmíì dín abanilẹ́rù ògo jẹ́ lọ̀pọ̀lọpọ̀ wọn tí kì í jẹ́ kéèyàn di ẹrù ògo rù àwọn ìka ènìyàn lábẹ́ bó tilẹ̀ òǹkórí wọn ní kẹsẹ̀ járí gbogbo ẹni tó sọ wípé ògo wa nílẹ̀ Yorùbá àti lára gbogbo ọmọ Yorùbá lókè òkun àti nílé wọn ní rògbòdò lágbọ́ Ọlọ́run ajájù ló máa palẹ̀ wọn mọ́ lójijì ẹ má gbàgbé foundation aka ìtàgbẹ̀tọ́lọ́dẹ parapọ̀ welfare a sì ń tẹ̀síwájú nínú àjò wa o gbogbo ẹni tó bá wà interested you can call the number you can whatsapp the number zero nine one five nine five three one two one one lẹ́ẹ̀kan sí zero nine one five three sorry five nine five three one two one one lẹ́ẹ̀kan sí zero nine one five nine five three one two one one that's the number voice note ní kẹjẹ kó jẹ́ ẹ má pè direct tẹ bá pè direct ó máa ń da nǹkan rú tó bá tó time tá máa pè á pè but ẹ voice note ní kẹ ṣe àwọn èèyàn wà láàrin wa tó jẹ́ pé wọ́n fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ Ọlọ́run máa fi wọ́n pamọ́ sínú òkùnkùn ni ilé wọn ní rójú ọ̀nà wọn ní ráyè bọ́ gbélé ilé alé wọn bọ́ bọ́ sọ́nà ọ̀nà àná wọn igun mẹ́rin láyé ní o igun mẹ́rin lówó ní o igun mẹ́rin ní yàrá igun mẹ́rin ní sàárì igun mẹ́rin sàárì a máa sáré pé gbogbo wọn lójijì ni gbogbo ẹni tó ní mi àti òní nísìmí tọ́lá wọn ò ní fẹ́ ayọ̀ fún wa igun mẹ́rin sàárì a máa sáré pé wọn a máa sáré pé bí wọn a máa sáré pé olùrànlọ́wọ́ wọn lójijì igun mẹ́rin owó akọ̀yìn sí wọn ni kò ní bá wọn ṣọ̀rẹ́ á bá wọn ṣọ̀tá wọ igun mẹ́rin ayé aṣọ wòdì sí wọn gbogbo gbèsè wọn láyé òdì ló máa ma bọ́ sí torí wọ́n ti dalẹ̀ ẹni bá lè ti dalẹ̀ máa ń balẹ̀ lọ ni igun mẹ́rin yàrá ò wá ní tù wọ́n lára bọ́dẹ̀ bọ́ sóde òde á máa lé wọn ni àṣé wọn á tú àfi tọ́ bá kà tọ́dẹ̀ ronúkúwàdà àìjẹ́ bẹ́ẹ̀ wọn ní rí ìdáríjì gbà ẹ ṣé o ẹ̀yin tẹ́ ń pè lórí ọ̀rọ̀ mọ́tò wa a ṣe ń retí yín o then bàbá wa tó pè wá láti kó pa àwọn wa interested láti gbé mọ́tò yẹn dìde láti ṣe yẹn a ṣe ń retí yín o àìpẹ́ yìí àwọn kan wá wọ́n ní ẹni káwọn wá ya fọ́tò a lè ti ya fọ́tò àti kó ilé wọn lọ́wọ́ àwa mọ kókó fọ́tò yẹn ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì báyìí so gbogbo ọmọ Yorùbá wọ́n fi yẹn tó yín létí wọ́n ní kó wá ya fọ́tò mi mọ́tò mi o wọ́n lọ fẹ́ bá mi tún ṣe ni o mi ìdẹ̀ tí ìlà àwọn tó náà fẹ́ bá mi tún ṣe wọ́n dẹ̀ ti ya fọ́tò ẹ̀ lọ o <laughs> ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ o mo gbàdúrà kó jẹ́ èèyàn gidi tí bàbá yẹn pèrè àwọn náà la máa rí tó jẹ́ o but ẹnu kọ́ la fi ń sọ ìwà wa àti iṣẹ́ ọwọ́ wa ló máa fi wá hàn ló dẹ̀ máa pín wa lérè àlàáfíà fún gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ìyá mi jákèjádò àgbáyé one love keep us together orúkọ mi yípadà lẹ́ẹ̀kan sí Olúwaṣẹ́gun Tolúwalọpẹ́ àpótí ẹ̀rí Nazareth wòlíì akọrin ìtẹ̀síwájú adúláwọ̀